إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بقيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن يأتيهم الله في ذلل من الغمام إلا أن يأتيهم الله في ذلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءت فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب adúpẹ́ fún ọlọ́run a fi ìmoore fi hàn ọlọ́run a wá kí ọlọ́run ọba nínú ọlá ẹ̀ nínú gíga ẹ̀ nínú títóbi rẹ̀ bó ṣe ní a kíhun lọ́sàn-án lóru pẹ̀lú ìgbógo fún pẹ̀lú ìgbóríyìn fún pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìtẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú ìjọ́sìn fún lọ́sàn-án lóru àwọn atọrọ kí àti ìgè fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì abiyi ni ànábì ọlọ́lá ni ànábì tí ọlọ́mọ bá dá tó sì pé lẹ́dàá ànábì tó sì wá wálé ayé tí tó wá já sí wípé ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ní tọ́lá ń bẹ tíyí ń bẹ tágbéga ń bẹ náà ló fọkàn rẹ̀ sí tí fi jáde ń bẹ gbogbo ṣé tí ọlọ́wọ̀n bá wá ran ó wá jẹ ní fínífíní láìfi kan ráre ń bẹ ìgbàpamọ́ tọ́lọ́run gbé lọ́wọ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ ó gbélé àwa mùsùlùmí ó gbélé ó gbé láwa náà lọ́wọ́ lódidi láìfi kan ráre ń bẹ gbogbo ẹni bá ti wá mú ìlànà nábì ó ti rí ìmọ́lẹ̀ dìmú ó sì ti ń bẹ lérí ọ̀nà tòótọ́ ọlọ́wọ́n bá fi wá mọ̀nà ìmọ́lẹ̀ rẹ títí ń bẹnu ayé wa mọ́jẹ́ kùkùn gbà lọ́wọ́ wa mọ́jẹ́ ṣẹ́tánì yí wa padà ṣáìdá ìrọ̀lọ́mbà wa kí ànábì kí àwọn ará rẹ rẹ̀ kí àwọn sàábé rẹ̀ kẹ́ gbogbo àwọn àlùmọ́ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tá a mọ̀ lo sunan nàbí tá a sì mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ tálíkì àmọ̀ yóò fi dé. ẹ̀yọ́ mọ̀ yá mi nínú islam gbogbo àwa táwọn wo Sunna TV ní gbogbo àgbálá ayé tafsiri alukur'ani tí a máa mú wá fún yín òun náà láti tún mú wá lónìí níwọ̀n ba ìmọ́lẹ̀ tí ọlọ́wọ́n bá bá tàn fún wa nípa ọ̀rọ̀ rẹ̀ àmọ́ kí a tó máa tẹ̀síwájú ká ṣàdúà fáwọn ẹni wa àwọn ẹni iyì àwọn ẹni ọlá àwọn tí wọ́n gbé iṣẹ́ ọlọ́wọ́n bá dání tí wọ́n ń ṣe towótowó taratara wọ́n fàsìkò lẹ̀ fún wọ́n fowó lẹ̀ fún wọ́n fi tí wọ́n ní lẹ̀ fún ṣe ọlọ́run ìran ọlọ́run ẹ̀san tó ṣàdéhùn rẹ̀ fún gbogbo ẹni bá ṣe yìí bá wa san wọ́n lẹ́san ní ní ayé àti lọ́la kìyàmọ̀ pàtàkì jùlọ péde ìjẹ wa Abdulrazak Seifuddin Àríkọ́ṣe àwọn ni wọ́n ń ṣe takuntakun wọ́n ń ṣiṣẹ́ takuntakun ni wọ́n ń gbìyànjú léyìí tó pọ̀ léyìí tá a lè má lára rẹ̀ àmọ́ kan wá balẹ̀ sọ́lọ́hún wípé gbogbo ẹni bá ti ń ṣiṣẹ́ rẹ̀ tó ń ṣe taratara tẹ̀mítẹ̀mí ọlọ́wọ́n ọba kìí jẹ gbèsè ọlọ́wọ́n ọba yìí sì ṣàìmoore àdìpèlé àdìpèlé ọlọ́wọ́n ọba fi máa ń san àtàrà èyí ọlọ́wọ́n ọba ò forí ẹ̀ṣẹ̀ wa jì wá àtàrà èyí ọlọ́wọ́n ọba yóò gbé wa ga àtàrà èyí ọlọ́wọ́n ọba yóò fún aládìpèlé àdìpèlé ẹ̀san ní ayé àti lọ́la kìyàmà kí ọlọ́wọ́n ọba kó máa bá wa kún yín kó máa bá wa tì yín lẹ́yìn àti ẹ̀yin àti gbogbo àwọn tí wọ́n tún bẹ pẹ̀lú yín nídìí iṣẹ́ yìí àwa kí gbogbo àwọn àfáà tá à ń pè wá sáyè yìí tí wọ́n sì ń dá wa lóhùn tí wọ́n ń fi gbogbo ṣe wọ́n lẹ̀ gbogbo bùkátà wọn wọ́n ń fi lẹ̀ wọ́n fi wá ń jíṣẹ́ ọlọ́wọ́n ọba látara Sunna TV ọba tó lẹ̀san àdìpèlé àdìpèlé yóò bá wa san yín gbogbo ẹni bá ti jàǹfààní látara wá sí yín àdìpèlé ẹ̀san ti yín ni ọlọ́run ọba ọ̀tún fi ní wá máa lérè èyí wọn fún yín nígbàyè nífọ̀kànbalẹ̀ láyé ní tó bá dàlẹ̀ kìyàmà àdìpèlé àdìpèlé ẹ̀san ni kó wá wa ara máa bá níwájú ọlọ́run àwọn ọlọ́wọ́ ọbọ̀ tí ní wa náà láyé yìí a kí àwọn náà fún gbogbo iṣẹ́ wọn tí wọ́n ń ṣe lójúlówó iṣẹ́ léyìí tó ń gbé Sínà TV ságbáyé. Si tí gbogbo anybody ń wádìí pé abó ah, ni wọ́n ṣe ń ṣe bó ni wọ́n ṣe ń gbé e kalẹ̀ ọlọ́wọ́n ọba yóò bá wa kún yín ọlọ́wọ́n ọba yóò ti kó wa lẹ́yìn èyí tó ti dànù ọ̀rọ̀ wa yóò máa dá sí ni èyí tá à ń bẹ lọ́wọ́n ọba sí pé kó da ọlọ́run kó wọra ṣe yìí tẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo ẹ̀mí tẹ̀ sí ń ṣe tó sì ń yìn tọ́lọ́wọ́n ọba sì tún fi ń gbé tọ́rọ̀ ọlọ́wọ́n ọba tún fi ń lókè tí tún fi ń gbalẹ̀ káàkiri àdìpẹ̀lẹ̀ ẹ̀san ọlọ́run yóò bá wa san yín lónìí tafsir alukurani wa tí a mú wá fún yín súra wa tàǹbálọ náà ní súratul Baqara àyà wa àkọ́kọ́ lónìí àyà ọgọ́rùn méjì àti mẹ́wàá ibẹ̀ náà láti dúró òun la bẹ̀rẹ̀ níjọ́wọ́ ní làkókò tó la fi dáa dúró ibẹ̀ náà láti wá dìde lónìí ọlọ́wọ́ bá ń sọ fún anú alkùránì wípé a'udhu billahi minash shaitani rajim hal yanzurun illa an yatiyahumullahu fi dhulalin minal ghamam wal malaikatu wa qudiya al-amr wa ila Allahi turja'ul umur. àyà tó ṣáájú ọgọ́rùn-ún méjì àti ó tọ̀rọ̀ kalẹ̀ fún wa níbẹ̀ nípa àwọn múmi ní àbáwọn àfá àbáwọn olùmọ̀ tí mọ̀ dọ́dọ̀ wọn tí wọ́n fi mọ́lẹ̀ tí wọ́n wá ń lọ ṣubú sínú tí ọlọ́wọ́n bá kọ̀ tí wọ́n sì ń tẹ̀síwájú mẹ́ ọlọ́wọ́n bá ṣèlérí fún wọn tí wọ́n jápa kan àwọn kèfèrí náà tó já sí wípé tí wọ́n bá ṣàìdá tí wọ́n bá ṣe balẹ̀ jẹ́ wọ́n bá hùwà balẹ̀ jẹ́ tá a bá wá wí fún wọn akádá tí wọ́n lè ẹ̀zà tòbìlì ìfìmì ìpera ni lábìyì lọ́lọ́lá lẹ́nìyàn gidi látara ẹ̀ṣẹ̀ ìhùwà ẹ̀ṣẹ̀ ló ń hù ó wá ń pèrè lọ́lọ́lá lábìyì lẹ́yìn gíga nínú ẹ̀ṣẹ̀ ah orí ibùmọ̀nù tọ́ àwọn wọn ni tí wọ́n fẹ́ gbọ́rọ̀ ọlọ́run agbéwá síwá lọ́sàn wọ́n kọ́ agbéwá lóru wọ́n ní kílẹ̀ ń wí àpè wọ́n sílànà ọlọ́run ọba wọn fẹ́ gbọ́ gbogbo àmì ọlọ́run ọba gbé síwájú wọn wọ́n náà wọn ò fẹ́ ṣe ọlọ́run ọba ní ẹ bá ń bi wọ́n kí ni tí wọ́n ń retí kí ni wọ́n ń wà àrẹ̀ ń zúrú ṣe pé tó bá jẹ́ tayé nìyí àyà yìí ló fáyé nìyí a ló fún àlùkìyámà méjèèjì náà ló sì lọ fún lápapọ̀ ọlọ́wọ́n bá ní hali yanzurun hali ìsìfàmù la mọ̀ sí àmọ́ ní kọ́dí ìtumọ̀ rẹ̀ dájúdájú náà ní ìtumọ̀ rẹ̀ ní dájúdájú àwọn kèfèrí wọn ni àwọn tí wọ́n kọ̀rọ̀ lóhun tí wọ́n fẹ́ gbà ni àtàwọn olùmọ̀ tí wọ́n fi tọ́lọ́wọ́n ọba lẹ̀ tí wọ́n ń wá ọba tó clear tí wọ́n rí ma rẹ̀ tí wọ́n rálàyé rẹ̀ wọ́n wá ń gbé jùúlẹ̀ wọ́n wá ń lọ tẹ̀lé ọ̀nà àánú nínú ẹbọ nínú ìbàjẹ́ nínú rọ́ nítorí ipò nítorí iyì nítorí kí ni wọ́n fẹ́ dà ọlọ́wọ́n bá ń bá ní bá mi sọ fún wọn wípé kí á ní tẹ̀ ń retí tẹ̀ fi ń hùwà bẹ́ẹ̀ kí ni tẹ̀ ń retí tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó láti jẹ́ ìta fẹ́ sọ yìí tó jẹ́ ilé ayé nìyí هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام kí ọlọ́wọ́n ọba kó yọ sí yín yàtí àhùmùlọ́ kí ọlọ́wọ́n ọba ó yọ sí yín ìyẹn ni mọ́sí àbí àwọn alùsùn náà wal jamaa nítorí pé àwọn kan wọ́n ní bóòlù ọlọ́run bó ṣe yọ sáwọn áá bákan bákan ni wọ́n máa ń tó ọ̀rọ̀ ni lérí ìtú kan lérí àwọn mọ́sàbí kan àwọn èèyàn kọ́la à nídìí rẹ̀ níyì mọ́sàbí alùsùnà gẹ́gẹ́ bí ọlọ́run bó yọ sí wọn ní yíyọ tí ọlọ́run bá máa ń yọ gẹ́gẹ́ bí ìpò ọlọ́run bá ṣe tó gẹ́gẹ́ bí gíga ọlọ́run bá ṣe tó gẹ́gẹ́ bá yẹ ọlọ́run bá ṣe tó bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe yọ sí wọn. àmọ́ bó ọlọ́run ṣe yọ sí wọn láyé ní ó ní fi dúlà lè ń tó bá jẹ́ pé a lo aya ni fún ayé ní ǹjẹ́ fi ni mùdọ́mọ̀nù máa nàlẹ̀ báyìí ìtumọ̀ rẹ̀ ni wípé aliya ń lòrò ìlà àyà tí àhúnmùláhù bìzúlà lè mìnálẹ̀ ràmá mi. tó ṣe ń tí wọ́n retí ni wípé kí ọlọ́wọ́n ọba kó fi ìbòjì ẹ̀ṣújò. E kó wá yọ sí wọn ẹ sì mọ̀ wípé tẹ́sùjò bá kúnlẹ̀ tó bá gbalẹ̀ látòkè tó wá bolẹ̀ bámbám kí lẹ́ mọ̀ rí mbẹ́ àràdù lẹ́ mọ̀ rí mọ̀nàmọ́ná lẹ́ mọ̀ rí gbogbo ọ̀sán yóò dòwú lójú kan náà ni ṣé pé kí ìyá ọlọ́wọ́n ọba kó dé sí wọn lógidi ìyá níyà tí ò ní fi eh, nǹkan kan lẹ̀ tí ó da gbogbo ohun tí wọ́n ní tí ó da gbogbo ẹ̀rú tí ó sojú gbogbo ilé ayé wọn dé náà ni wọ́n ń retí ni. wàlẹ̀ màláyíkà tí àwọn màláyíkà lọ́hùn wọ́n wàá dá sí i àwọn náà wọ́n wá jẹ wọ́n ní àlọ́ tààrà gba gbogbo ọ̀nà. wọ́n kò di àmúrò àwọn àyànjú ọ̀rọ̀ wọn láyé ni àwọn tó fẹ́ kú nu wọn ó kú àwọn tó fẹ́ parun nu wọn ó parun àwọn tí ò ní jẹ́ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ nǹkan kan mọ́ ṣé ìyún ni wọ́n ń retí ni la fi wá ń ka gbogbo ọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún wọn la fi ń sa gbogbo la fi ń sọ gbogbo ń tá a lè sọ gbogbo àlàyé tá a ń fẹ́ tá a ń ṣe tá a ń ṣe ń bọ̀ látẹ̀kan nípa ọ̀rọ̀ ọlọ́run nípa bọ́lọ̀ wọn bá ti ṣe tó nípa ìjẹ́ kan ṣe ọ̀rẹ́ ọlọ́run bọ́lọ̀ ń ṣe wíre wọ́n sì ń a sì ń wí wọ́n sì ń wọ́n sì wọ́n sì ń ṣe tí kókó ọ̀nà kí wọ́n sì ń gbé tí fún gbogbo ń tá à ń wí ṣé yà ni wọ́n retí ni wọ́n ṣe yà ni wọ́n retí ni ẹ bá ń sọ fún wọn wà ilẹ̀ láì tó ìjà lòun ọlọ́run ọba náà ni gbogbo ọ̀rọ̀ ó parí sí gbogbo ọ̀rọ̀ padà àdọ́lọ́ wa ni ó padà sí tó bá jẹ́ pé tàyé ń bí la fẹ́ lò fún un. àmọ́ bíi tọ́pọ̀lọpọ̀ àwọn àfáàfá tì sí tí wọ́n fara mọ́ sí tí wọ́n gbà wọlé jù fún túmọ̀ọ́nì wọ́n ní fíìnì ń bẹ láyé rẹ̀ bó ti ṣe wà ìjálì kìámọ̀ ni ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa. lẹ́yìn wípé dájúdájú gbogbo àwọn tá a sọ ọlọ́run bá fún tí wọ́n kọ̀ tí wọ́n fẹ́ gbà táwí fún ọlọ́sàn-án tí wọ́n gbà táwí fún olóògùn tí wọ́n gbà kò sí nǹkan tí wọ́n retí wọ́n retí sísọ̀kalẹ̀ ọlọ́wọ́n ọba fún rẹ̀ ọlọ́wọ́n ọba ò sì ní sọ̀kalẹ̀ bí ìbá ṣojú àjíǹde yàtọ̀ sí sísọ̀kalẹ̀ ọlọ́wọ́n ọba sí sánmà àkọ́kọ́ ní gbogbo alẹ́ alẹ́ tọ́nà wọn fi ń gbàdúrà lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run kó fún kó ṣe ọ̀hún fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kálẹ̀ mọ̀ jí lásìkò ni àyè àsìkò gbígbàdúrà ni ànábì ní ọlọ́run ọba mọ̀ sọ̀kalẹ̀ wá sí sánmà àkọ́kọ́ àwa gbà bẹ́ẹ̀ àgbàgbọ́ bẹ́ẹ̀ bá ànábì ti ṣe wí bó lọ́wọ́ bá ṣe wá ń sọ agbára ọlọ́wọ́n ọba nu òun ló mọ bí ṣe ń sọ rẹ̀ òun ló sì lóhùn ń sọ èyí ò kà wá mọ́ ìmánì tiwa ìgbàgbọ́ tiwa nígbà lọ́wọ́n bá ń wá sí sánmà àkọ́kọ́ lọ́wọ́n bá sì ń képe wá pé kábẹ̀ hùn ẹ̀yin wo ẹ̀wọ̀n ẹ̀yin wo lẹ nídìí mi ẹ̀yin wo lẹ nídìí àforíjì ẹ̀yin wo lẹ nídìí oore kí n bù yín ọlọ́run yọ̀ọ̀da rẹ̀ fẹ́ni wa jálè máa ríbi ọlọ́wọ́n bá ṣe lákòókò ni yọ́lọ́ máa jí wa kálẹ̀ máa rí ṣe aláàjì tóbi ọlọ́run èyí wọn àkídà àwọn alùsùn ọ̀rọ̀ jama gbogbo àkídà tó bá sì lòdì sóhun ṣe yùn kò bá súnà níbi wa Muhammad ọ̀nà ǹjẹ́ nípa báyìí dẹ́júdẹ́jú àwọn ọ̀bàlẹ̀jẹ́ nì àwọn kèfèrí ní kankan ṣọ́nà lókù ní wọ́n retí ọjọ́ àjíǹde ni ọjọ́ àjíǹde sì ré ọ̀pọ̀lọpọ̀ áyà ló ti wí fún wa ló ti tú ló ti tàn mọ́lẹ̀ sérí wípé wá já àrọ̀ bùkà wálé màlàkù sọ́fà ń sọ́fà. ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية tó bá dọjọ́ àjíǹde àwọn màláíkà mẹ́jọ ni wọ́n gbé àlè ara ṣe ọlọ́wọ́n bá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ nígbà yìí ni wọ́n aláràṣí tó jẹ́ sí wípé kùrì sí ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ń lọ lálẹ́ rí ẹ̀ ó ti ju sánmọ̀ ó ti julẹ̀ lọ tí àdísì sì fi yé wa wípé sánmọ̀ àtilẹ̀ bá a bá dá sójú de àlẹ́ àràṣí bíi kọ́ìnsì méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ nípa báyìí aláàṣẹ ọlọ́run màláíkà mẹ́jọ ẹ wá wo bó làwọn màláíkà ni ó ṣe tó ànábì wa muhammad sallallahu alayhi wa ó ní ọlọ́run bá gbà mí láyè kí n sọ díẹ̀ fún yín nínú ìròyìn àwọn màláíkà tí wọ́n gbé aláàṣẹ dání eh, láàrin ẹran etí ẹ̀ báyìí fi déjìká rẹ̀ ó ga sánmà àtìlẹ̀ lọ gígùn tí ń bẹ láàrin sánmọ̀ tílẹ̀ ó jù lọ àwọn màlẹ́kà ẹ̀dá ọlọ́wọ́n ọba ni wọ́n tí wọ́n yìí ṣe bí àwọn ẹ̀dá kéékèèké bá ẹ̀dá ńlá ni wọ́n màlẹ́kà Jibrilu sì tún mí àdìjà náà lọ́wọ́ nù hadith ọgọ́rùn-ún mẹ́fà nínú iye tiẹ̀ tọ́ ẹ wá wò anábì ni njọ́ mo rí lójú sánmọ̀ ó bo gbogbo sánmọ̀ mọ́lẹ̀ ni. tọ́ ọlọ́wọ́ bá wá ń tu fún wa ní wípé tó bá dojú àlùkìyámà òun ọlọ́run ọba òun ó sọ̀kalẹ̀ òun ó wà á ọ̀pọ̀lọpọ̀ àdísà nẹ́bìsì ti tú fún wa wípé lọ́jọ́ ẹni ọlọ́run ọba ó bínú tààrà níbínú gidi tí kò sẹ́ni tó lè bẹ̀bẹ̀ ń jọ́nà fọlọ́run wípé kọ́lọ́run kọ́lọ́run ó sì gbẹ̀bẹ̀ tí ó gbẹ̀bẹ̀ rẹ̀ bí ìbá ṣàdínábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí gbogbo àwọn ẹ̀dá wọn adarí lọ sọ́dọ̀ Adama Adama ní àmì onágbọ́n kan mi ní ètè kan lónìí wọn adarí lọ sọ́dọ̀ Nuhu ní ọ̀dà ẹjọ́ ẹ̀sàfì mi ilẹ̀ wọn adarí lọ sọ́dọ̀ Ibrahim ọ̀dà apá mi òka wọn adarí lọ sọ́dọ̀ Musa wọn adarí lọ sọ́dọ̀ Isa gbogbo àwọn apá àwọn àdọ́dọ̀ ànábì wa ni ọjọ́ ní ọjọ́ mi ni èmi Ọlọ́run bá yọ ọjọ́ ní fún ànábì ó wà lọ forí balẹ̀ síwájú àlẹ́ àràṣẹ ọlọ́run èyí mọ̀kọ́mù mahmud tí ọlọ́run bá ti pèsè kalẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa ni ànábì wí tó ní wí kagbọ́ ànábì wa ní wa bẹ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ kan tẹ́mi gan mọ̀ láyé ibi tí mo wà yìí ọlọ́run gangan fún ẹ̀ ní òfin mi wa bẹ́ bá gbogbo gbà pẹ̀lú orúkọ tọ́lọ́run bá ti mọ̀ tí ó wà fún ànábì lọ́jọ́ ọjọ́ náà ó kọ́ náà fi ń bẹ ọlọ́run ọba ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kó gbàdúrà gbogbo ẹni tí ẹ̀wọ̀n wà láyìíká ibi tí ẹ bá ń bẹ ọlá àti tóbi ọlọ́run. ọlọ́run fi yé wa wípé in tí wọ́n ń retí ẹjẹ́ ń ṣàlàyé rẹ̀ fún yín wọ́n retí ọjọ́ àjínde ọjọ́ nìsì ní ìyàtí ẹ̀rùn mu lọ ọlọ́run ọba ọlọ́run ọba ọba ọba ọba aláyé ọba dẹ́dàá ọba tá à ń ṣèjọsìn fún yóò wá yọ sí wọn yóò wá dé sọ́dọ̀ wọn في ظلال من الغمام lábẹ́ àwọn ìbòjì ìbòjì ládàra rẹ̀ ṣújù ńláńláńláńlá lọ́jọ́ ọjọ́ náà Allahu akbar ọjọ́ tó ṣiṣẹ́ sí wípé zulisi láti láàtò zilzala ilẹ̀ ti mímìmì iṣẹ́ kan ti sàmà sàmà ti fàyà búdì láti láàtò gẹ́rọ̀ lọ́wọ́ gẹ́rọ̀ láàtò ilẹ̀ padà ti sọ ilẹ̀ dilẹ̀ míì àti fasámà ìyá wa kárọ̀tì àbúwá bá ó ti dilẹ̀kùn tẹ́nukọ tẹ́ta táwọn ọ̀nà tá ń gbà bẹ̀ táwọn màlẹ́kà ń lọ tí wọ́n ń bọ̀ mẹ́ẹ̀ gbogbo nǹkan ti yí padà lérí ètò ọlọ́run òórùn ti ń bẹ látẹ̀rí fọmọ ẹ̀dá tó ogun ti dòdò lára ẹlẹ́mìí ìjọ nìrè fi dhulali min al-ghamam ìbòjì àwọn ẹ̀ṣújò láwọn ṣújò gidi láwọn ṣújò gidi gidigidi gamam gamam lè ṣújò tó bá tó tó tó tó tó tó tó fẹ̀ dáadáa tó fẹ̀ dáadáa jásí pé tómi tó tó tómi kún náà bámbámbámbámbámbám tó wá níbòjì lọ. ọlọ́run ọba wa dé wal malaikatu gẹ́gẹ́ bá a ti ṣe wí waja rabbuka wal malaku saffan saffan. وإن لنا نصافون وإن لنا نحن المسبحون àwọn màláíkà wọ́n mọ̀ wá bẹ lérí ìtò lérí ìran léra wọn tí wọ́n tò wọ́n tò kalẹ̀ wọ́n tò wọ́n tò wọ́n tò wọ́n tò báyìí lọ́jọ́ ọjọ́ náà ọlọ́run bá ní ṣẹ́yìn ni wọ́n retí waqudi al-amru lọ́jọ́ nìsíré ọjọ́ ni kò dí alámúrù ọlọ́wọ̀n ọba wà yanjú ọ̀rọ̀ kọ́ wá yóò yanjú gbogbo ọ̀rọ̀ pátápátá àwọn ẹni re ẹ̀tọ́ wọn á fún wọn nínú wọn mọ̀ darí sínú ọgbà àlìjánná àwọn kèfèrí bọ́rọ̀ tí wọ́n náà ṣe jẹ́ wọ́n mọ̀ darí sínú náà ọlọ́wọ̀n ọba ní وإلى الله ترجع الأمور gbogbo ọ̀rọ̀ pátápátá yòówù jẹ́ mbẹ́ ọ̀dọ̀ ọlọ́wọ̀n náà ni gbogbo rẹ̀ yóò wà dárí sí. àyà tó wá tẹ̀lé ìyẹn àyà ọgọ́rùn-ún méjì àti mọ́kànlá ọlọ́wọ̀n ọba ń sọ fún wa wípé sal bani Israel. كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءت فإن الله شديد العقاب الله أباني يا النبي محمد صلى الله عليه وسلم sal bani israel ṣèbéèrè bá bá wa bí àwọn ọmọ israẹlá kí ló fẹ́ bí wọ́n kama atainahum min ayatin bayyina mélòó láàkà nínú àwọn àmì tó fojú hàn tó fojú hàn tá a fi ránṣẹ́ sí wọn láti gba Musa títí fìdígbà Isa títí tí ànábì fi wá dé ẹ̀ka mélòó mélòó ni wọ́n fẹ́ kà ṣé àwọn àmì nì ó sọ wọ́n dẹni ọlọ́run babí ìbéèrè nu kìí ṣe pé lọ bá wa bí wọ́n léèrè àwọn àmì nǹka àmì ìhun kọ́ ni torí kámítì mẹ́mí kàbáríyà ni mélòó la kà lámì tá a ránṣẹ́ sí wọn ǹjá mìíní ó mú wọn gbà fọ́lọ́run bàbí táwọn kan bá wá dé lónìí tí wọ́n wá ń sọ fún ànábì ìyá náà bí ká tó lè gbà fún ọ ìyá náà fọn fún aláwọ̀ àmì báwa sọ nǹkan báyìí dàbáyìí báwa sọ nǹkan báyìí dàbáyìí bá ṣe nǹkan mèremère jẹ́ ó yí ẹ dáadáa wọ́n máa ń núrí sílù bil ayati illa takhwifa àwọn àmì tá à ń fi ránṣẹ́ nì ìbẹ̀rù la fi ń ṣe o ìdáyàjá ni la fi ń ṣe o kèé mú ní ìjọ ní ìmánì o kèé sọ ní di ẹni tí ń gbà fọ́lọ́wọ́ tí wọ́n bá tètè mọ̀ wípé kọ́rọ̀ ọlọ́wọ́n bó dé kásìgbálẹ̀ kan náà ìhùn lọ́la ìhùn níyì o àmọ́ tí wọ́n bá ń rò wípé ẹja ara mi ná lawọ́lá unzila alayna báyìí wọ́n máa sọ nǹkan báyìí kó sọ nǹkan báyìí fún wa kó fún àà wọ́n tún fẹ́ jẹ́rọ àrùn àkìlá tafjira kò sí gbogbo yíhun ẹ bá wa sọ fún ọ wípé rárá o tí wọn bá ti gbà fọlọ́wọ́n bá tààrà àmì kọ́ ló fẹ́ mú wọn gbà o torí àwọn ọmọ Ísírẹ́lá oríṣiríṣi àmì la fi ránṣẹ́ sí wọn ṣé wọ́n gbà fọlọ́wọ́n bàbí a máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí a bá sinmi díẹ̀ kí ọlọ́run ọba kí ó fún wa ní àgbọ́yé alukur'an ó sì ṣe wá ní ọní ìmọ̀lẹ̀. asalaamu alaykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ̀lẹ̀ sórí Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ̀lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn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 ọlọ́run sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam magbẹ́ta lọ́dọ̀ àwọn kèfèrí àbí àwọn yẹ̀wúdí tí wọ́n ń bi ẹ́ léèrè wípé fún wa lámì fún wa ní àmì kankan tó lè gbà ó gbọ́. àwọn bani israẹli tí wọ́n ṣáájú wọ́n béèrè àmì afún tẹ̀wá lọ bá ń bi wọ́n àmì mélòó la fún wọn bíi àmì rẹpẹtẹ tìyàntìyàn lóríṣiríṣi musa nìkan fi ti sí ayatin ilà abani ilà ilà abani israila mẹ́sàn-án làmì tí musa nìkan gbé wá láwọn àmì oríṣiríṣi tó ń ti bẹ́ẹ̀ náà àrínà lọ́jà àràtà náà ń sọ fún musa ìrẹ́ ọlọ́run ìrẹ́ musa pẹ̀lú gbogbo ètò mú àyè ẹni tá a ń tọrọ nísìnyí wípé òun gbóhùn ọlọ́run afẹ́ rí ọlọ́run ọba náà mírí ẹ̀ èyí já sí wípé àmì kọ́ ni wọ́n ń torí ẹ̀ wọ́n wọ́n ń kọ́dà wọ́n tún fà mí nì fi ṣe tàádì ni àfẹ́ wo bó ṣe tó ni àìlẹ́kọ̀ọ́ ọmọ wà ní lábẹ́ àmì ọ̀nì lọ́pọ̀lọpọ̀ ọgbà ǹjẹ́ máa mọ́ bójú wo bẹ̀. ọlọ́wọ́n bá wá ń sọ wípé wa man yubaddil نعمة الله من بعد ما جاءته ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب ọ̀rọ̀ wa dé fún àfà ọ̀rọ̀ wa dé fẹ́yìn mùsùlùmí ọ̀rọ̀ wa dé sẹ́yìn òjíṣẹ́ ọlọ́wọ́ ẹni tẹ́ gbaṣẹ́ ọlọ́wọ́ ọba dání ẹ wá gbọ́ o ọlọ́wọ́ ọba ní ni'matallah ìkẹ́ ọlọ́wọ́ ọba làlùkùránì tẹ́ gbé lọ́wọ́ ni'matallah ní hadisi ọlọ́wọ́ ọba tẹ́ gbé lọ́wọ́ ni'matallah náà ni fíkìwù náà ni hadisi náà ni ìmọ̀ ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ yín lérí ìlànà ọlọ́wọ́ ọba tààrà ẹ ti ke ẹ ti gbọ́ ọyé ẹ ti mọ̀ ẹ sì ti mọ̀ tánàbí ti sọ nípa rẹ̀ wàá gbọ́ ìkìlọ̀ ní kìlọ̀ tó ní agbára ọlọ́wọ́n bá ń sọ fún wa wípé wa man yubaddil gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá lè yá yí kankan padà nínú oore ọlọ́run nínú al nínú àdísì ó yí ìtumọ̀ rẹ̀ padà sí nítorí wọn bá ò fẹ́ ni àbóyí padà sí bóun ṣe fẹ́ lérí ìfẹ́ nu rẹ̀ àbóyí padà láti lè fi tẹ́nìkan lọ́rùn láwọn ẹni tiẹ̀ léyìí tó já sí wípé n tí ń wí ni kò bá ní tọ́lọ́wọ́n bá mú wí mu nígbàdí máa jẹ́ ẹ̀tùwú lẹ́yìn ìgbà tọ́ ọlọ́wọ́n bá ti dé tó di clear tó sì ti máa tó fẹ́ wí tó sì ti máa tó fẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ wí mẹ́ tí sì sí rújú kan mẹ́ ẹ bá wa sọ fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ àfẹ́ mọ tó fà tí wọ́n fi ń ṣe a sì fẹ́ mọ tó ń sún wọn débẹ̀ fa inna Allaha shadidul iqab ìyá ọlọ́run ó mọ̀ lè ìyá ọlọ́run ọba ó mọ̀ gbọ́ngbọ́n. ọlọ́run ọba ni ọmọ yìí bá ti ní ìmọ̀tẹ́ lọ ìmí bá ti máa jẹ gbogbo ẹnikẹ́ni tó bá wá yí ọlọ́run ọba padà ní ti fẹnu ní ti pò kan ní fi ń wá ní tọ́lá kan ní fi ń wá lọ́rọ̀ tọ́lọ́wọ́n bá wá sọ tó clear ní wá ń dọ́gbọ́n sí i nítorí wípé ife yín wérò kan ife wá àwọn ẹnìkan pẹ̀lú ẹ̀ ẹ bá ń wí fún un fa iná lọ́ ránṣẹ́ di ìdóní nǹkan ọbẹ̀ tí ọlọ́wọ́n bá bá dé ìyàní ọlọ́wọ́n bá máa ń lé ní ó bá wọ ọlọ́wọ́n bá yóò ní kó jẹ mbẹ́ kó tó lọ yóò wá lo yóò wá jẹ ìyà tààrà nítorí wípé ọlọ́wọ́n bá tún nífẹ̀ẹ́ sí ọ̀nfẹ́ kóró rẹ̀ lálẹ́ kìámà yóò á ní kó jẹ ìyá tiẹ̀ níyì ó bá sì wú ọlọ́run ọba yóò ní kó jẹ ní kó tó jẹ láti ìyáàmà ẹ bá sọ fún wípé iná láhà ṣe ní ìbẹ̀rẹ̀ fà ní ọlọ́run ọba ìyà tó le ni ìyà tápà ò lè ká ni ọmọ ènìyàn ò lè fèsì ìyà ọlọ́run ẹ̀jẹ̀ àtàjì ìmọ̀tẹ́lẹ̀ yóò sọ̀rọ̀ àdẹni tí ọlọ́run ọba ò ní fẹ́ sí ni yóò mú àdẹni tí ọlọ́run ọba ò yọ́nú sí àmọ́ ìrẹ́ wa lọ agídí òun fẹ́ ṣe kárí mi òun kẹ́kẹ́ mọ̀ pápá ni ọ́ ó wá ń yí ojú ọ̀rọ̀ padà lẹ́ni tó já sí wípé ìrẹ́ náà sì mọ bó o ṣe rí kọ́dà ẹlòmíì ó fi ń kí àṣetánì lẹ́yìn ni nítorí pé àfa àṣetánì lòun tẹ́lẹ̀ àṣetánì lòun gbéṣẹ́ lé lọ́wọ́ ló ń jíṣẹ́ rẹ̀ wá wà láàrin àwọn àfa bẹ́ẹ̀ wọ́n á ń gbòòrè ọlọ́run ọba wọ́n á ń yí padà ọlọ́run wá sì fi wọ̀nyí àwọn sàábẹ́ ti wọn láti ìpìlẹ̀ minal mu'minin rijalun sadaqu ma ahadullaha alayhi faminhum man qada nahbahu faminhum man intazir wa ma baddalu tabdila wa ma baddalu tabdila wọ́n láyé dáadáa àwọn sàábẹ́ àgbẹ̀kọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam sọ́dà kó máa áhàdúlọ́ àlẹ́ gbogbo tó ń ṣàdéhùn fọlọ́wọ́n bá lérí àdéhùn wọn ni náà ni wọ́n dúró sí wọ́n sì ṣòótọ́ pẹ̀lú rẹ̀ nínú máa ń kọ́ lọ́nà àbáwù àwọn apá kan ni wọ́n ti lọ nínú máa ń tẹ̀lé àwọn apá kan náà wọ́n rí ti ikú wọn wọ́n máa bá dàrú tẹ̀lé kò sí ìṣẹ̀lẹ̀ tó dé sí wọn tí wọ́n torí ìṣẹ̀lẹ̀ ẹni tí wọ́n wá ń yẹ̀rọ lọ́wọ́ ọba padà wọn yí túmọ̀ rẹ̀ padà wọn gbé mi wá fi sọ pé báyìí ló rí báyìí ló lè rí nítorí pé nítorí àsìkò nítorí àwọn kan nítorí àwọn ẹnìkan ìwò yí wáyé lọ́dọ̀ wọn ó le fún wọn wọ́n ń ṣe ní ìlànà ọlọ́run ó dẹ̀ fún wọn wọ́n ń ṣe ní lọ́dọ̀ bá ti ṣe gbé kalẹ̀ nítorí wípé wọ́n mọ̀ pé táwọn gbé lọ́wọ́ kí ló jẹ́ ní àmàtò lọ́ọ̀ àánú ọlọ́wọ́ bá ní kí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ẹ̀yìn ni àyà ọgọ́rùn-ún méjì àti mọ́kànlá àyà tó wá kàn ọgọ́rùn-ún méjì àti méjìlá kí ẹ máa bá mi ká lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọ ọba ní. زين للذين كفروا الحياة الدنيا زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب جملة mẹ́rin ọ̀rọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lórí wọn bá gbé kalẹ̀ nínú àyà yìí ọ̀kọ̀ọ̀kan sì gbọ̀ngbọ̀n ọ̀kọ̀ọ̀kan sì kúnlẹ̀ ó sì tólẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ alladhina kafaru al-hayatu ad-dunya àwọn kèfèrí àwọn tí ó gbà fọ́lọ́hun tí ó gbà fẹ́sí ọlọ́hun tí wọ́n sì tẹ̀lé ìlànà ọlọ́hun ọlọ́wọ́n bá ní ìzù yìí náà a ṣe kí ni ta ṣe lọ́ṣọ́ fún wọn alhayatu dunya ìṣẹ̀mí ilé ayé àkọ́kọ́ náà zù yìí náà wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ ta ń ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn. kí wá ni alhayatu dùnìyà ìṣẹ̀mí ilé ayé náà tá a wá ṣe lọ́ṣọ̀ọ́. zuyina fáìlì ta ló lú ẹ̀ méjì ni nínú kójọ́ náà nínú kó sì já ṣe tánì. nínú kójọ́ náà nínú kó já ṣètánì ń já ṣètánì lọ́la wípé ọmọlé kéwu rẹ̀ làwọn kèfèrí jàmọ́ ara ni wọ́n jọ jẹ́ olójúṣe tí ó ṣe pẹ̀lú wọn nípa ọ̀rọ̀ ilé ayé àwa ní ìzù yìí náà tọ́lọ́hún nítorí wípé àwọn kèfèrí náà ẹ̀rọ ọlọ́wọ̀n ọba ni wọ́n àwọn ohun tọ́lọ́wọ̀n ọba dá sílé ayé láwọn nǹkan tọ́lọ́wọ̀n ọba ti ṣe lọ́ṣọ̀ọ́ tó sì jọ́ṣọ̀ọ́ fún rẹ̀ nínú dídá rẹ̀ nítorí pé ọlọ́run bá sọ fún wa nínú àyà qul man harrama zinata Allahi allati akhraja li ibadihi wat-tayyibati mina rizqi àwọn nǹkan ń bẹ láyé tọ́lọ́wọ́n bá dá wọn pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ pẹ̀lú ẹwà rẹ̀ pẹ̀lú ìyáyí rẹ̀ léyìí tí ó dúró lérí ẹ̀ bẹ́ẹ̀ tó sì yáyí tó sì dá. àwọn nǹkan ń bẹ tọ́lọ́wọ́n bá ṣe lọ́ṣọ̀ọ́ àmọ́ lọ́la wípé gèfèrí làwọn eléyìí ọlọ́run ọba wa ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn léyìí tó sì já sí wípé ọ̀ṣọ́ ti ń bẹ ń bẹ ọ̀ṣọ́ tó lè mú wọn mọ̀nà ní wọ́n wà á mú ní múmú wípé èé ti rí àwọn ò lè ló bẹ́ẹ̀ àwọn wà á lò léyìí tí yóò wà sọ wọ́n nù owó zinatul hayati dunya almalu wal banun zinatul hayati dunya lọ́wọ́ bá wí àtowó àtọmọ ọ̀ṣọ́ ilé ayé ń bí ọlọ́wọ́ bá pè wọ́n nínú àwọn tí ọlọ́wọ́ bá ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn nu àmọ́ ọlọ́wọ́ bá wà ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn kèfèrí lérí wípé kèfèrí wà á rí wípé ọmọ ọlá iyì ipò eyín nìkan náà ni yóò máa wá lo àwọn ọmọ ní fi ṣe bá fi balẹ̀ ọlọ́run ọba jẹ́ yóò máa wá lo àwọn ọmọ ní fi tàkò ẹ̀sìn ọlọ́run yóò máa wá lo àwọn ọmọ ní fi lòdì sí tọ́lọ́wọ́n bá kọ̀ ní sáìdì kan nù owó tá a bá kó lé lọ́wọ́ yóò wá rí pé àwa ni àwa náà ni yóò máa wá lò nílò bùtùlù yóò máa wá lò fi fi fi fi fi bọ́ lọ́wọ́ ọba fi gbógun tẹ̀sìn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ní zuyina lilladhina kafaru alhayatu dunya ilé ayé gẹ́gẹ́ bí ilé ayé kọ́ manafi wọn hayati dunia àwọn àǹfààní ilé ayé ni ìjẹ́ sí pé mùdọ́fù kan bẹ̀m̀bẹ̀ tá a gbé pamọ́ sára ilé ayé tó ìbùkún ti ń bẹ̀m̀bẹ̀ ilé ayé náà ni àmọ́ àǹfààní ibẹ̀ oore ibẹ̀ ọlá ibẹ̀ òun náà ni wọ́n á ṣe ọlọ́run ọba wá ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn kìfìrí tó mọ́ wá já sí wípé àṣẹ tání ìlífà ìlí yóò wá dìbí wípé gbogbo ohun tí ọlọ́wọ́n bá ṣe sílé ayé léyìí tí kìí ṣe ọ̀ṣọ̀ṣọ́ àṣetánì ń sọdọ̀ ṣọ́ fún wọn ọtí ọ̀ṣọ́ kan ò sí mẹ́ ìgbàlákà yìí ni ìgbọ̀mọlúàbí jẹni jẹjẹni ìsọnidẹni yẹyẹ ni àmọ́ kí ni àṣetánì ṣe ó ṣọtí lọ́ṣọ̀ọ́ fáwọn kèfèrí wọ́n wá ń ṣe oríṣiríṣi wọ́n wá ń kírètì rẹ̀ bó ṣe wù wọ́n wọ́n wá ń fún ló kọ kó kọ lóríṣiríṣi wọ́n á fi ń dára nílé ayé wọ́n wá pè ní ìjọmọlúàbí wọ́n pè ní spiriti tó o bá mú àà nǹkan ńlá ni nǹkan yìí ni nǹkan ẹwà ni wọ́n wà ṣe sígò kan tí yìí wá fáìn tí gbogbo ẹni bá rí yóò mọ̀ wá súnrẹ́ lẹ́yìn rẹ̀ ká ń ṣọ̀ṣọ́ ni àṣetánì ló ṣe yìí àwọn obìnrin tọ́lọ́ wọn bá dá sílé ayé tẹ́lẹ̀ pípọ̀ṣọ ni wọ́n nínú ilé ayé àṣetánì tó ọlọ́run bá sì ti rí báyìí yẹn lò wọ́n kó bá lè jóríire fún yín àṣetánì ó wà sí wọn padà yóò wà ní ẹ̀bọ́ sí hòhò ẹ mọ wọ ọṣọ mọ́ ẹ wá ṣe báyìí ẹ mọ wá ṣe báyìí ẹ mọ wá ṣe báyìí àwọn ọkùnrin náà mọ wá wò wípé áá ah, ah, ọ̀ṣọ́ mọ̀ rí ó mọ̀ fáìn ó mọ̀ jẹ́jọ́ sì já sí wípé gbogbo ohun tí ń bẹ ń bẹ ipá wọn ni. zuyina lílẹ̀ ní nàkàbà àwọn kẹfẹ́ nìkan náà ni ó sì jọ lójú múmi ni kọ̀lẹ̀ ìjọwọ́ lójú kọ̀lẹ̀ lápá kò tiẹ̀ ní jẹ́ ìfi ṣe

ṣìnà àṣetánì ó wà ṣe lọ́ṣọ̀ọ́ táwọn arò wí sáwọn tí ọmọ akẹfìrí ọmọ wa rò wípé nǹkan ọlá ni nǹkan yìí ni nǹkan lè tó sì já sí pé kò sóore kan mẹ ìparun nígbẹ̀yìn ẹ̀ ìbáyé ẹni jẹ́ nígbẹ̀yìn ẹ̀ bó olóòkọ àìnílóòkọ mọ́ nígbẹ̀yìn ẹ̀ ǹjẹ́ àṣetánì ó ti wá móríṣiríṣi nǹkan láyé tó ti wá ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn kèfèrí ẹgbẹ́ fáwọn ọmọ ilé kéwú ẹ̀ fáwọn jẹ̀mọ́ rẹ̀. iná máa ya ní òun hezibà o líyàkó nu mi ní àṣẹ àbẹ̀sẹ̀ iṣẹ́ tá a ṣe dání náà ṣe dáadáa náà ní gbogbo ẹni tó bá ti ní òun wà pẹ̀lú ẹ̀ yóò lè fún fà á lọ́wọ́ títí títí yóò fi wá lọ kó wọlú náà torí gbogbo tí mo ráyè tó ń nù àwọn tí ó wà bá wọn bẹ òun lòún wá káàkiri. ọlọ́wọ́n bá ń wí fún wa wípé zùyìnà lílàrí nàkàfà ọlọ́háyà tó dùnì ilé ayé tà ń bẹ ní orúkọ rẹ̀ ni wípé àlìfáàníyà ayé tí ó tàn àyàtànjẹ وما الحياة الدنيا إلا متاع الغرور ìgbádùn ọlá tí ń bẹ láyé yìí ọlá àtànjẹ ni ọlá tí ò súnni débi kan ni ọlá tí ẹ bá ti jẹ fírí tẹ́sì rí bó ti tẹ́kù sí mọ́ òun ni ǹjẹ́ fáwọn amúmi ní mọ̀tá olùwòwò la mọ̀ sí ṣogbó kò sọ́sọ̀ kan gbogbo ohun tó bá wá jọ̀ṣọ̀ ń bẹ̀ àtọ́yírájú mìíràn rísíkì èyí tá a fi jọ́sìn èyí tá a fi sínáwó ọba tá a jẹ́ àǹfààní rẹ̀ láyé ní onìkan ni. ọlọ́wọ́n ọba wa ní wọ́n yẹ sí kàrúnà nínú ẹlẹ́bí iná àmọ́nù. ọ̀rọ̀ wa dé. Hmm. àwọn kẹfẹ́ yìí tẹ́wọ́ wá ara wọn mú mi ní tí wọ́n di tọ́lọ́wọ́ bá wọn dà àwọn tí ò lajú àwọn ọmọ wa fa ọmú mi níṣẹ́ yẹ̀yẹ́ òṣì ara wọn ló sún wọn débẹ̀ wọn làwọn òmù tí wọn lówó ẹ̀ ni wọ́n bá lówó ẹ̀ ó lóun ò ṣe ṣìrà kò já sí ni yóò máa wá fa ọmú mi níṣẹ́ yẹ̀yẹ́ wọn lè ló wọn lálò ní ẹwà aṣọ ọrùn wọn náà ti mọ bí wọ́n ti ṣe rí i. ẹ lọ tí wọ́n ń gbé òbí ó ṣe ń ṣe ńgbà ọlọ́wọ́n ọba kó fún wọn kó wọlé wọn lọ́wọ́ ní tẹ̀dẹ̀ tí wọ́n kọ́lé mèremère wọ́n lọ mọ́tò ńláńláńlá wọ́n máa wo múmi ní táà ní kankan tí ò sí kò kò sọ́lá kò sí eh, eh, ṣé àwọn ẹni ọlọ́wọ́ náà lélẹ̀ Ah, fura sí ìbọ̀dẹ̀ kí là ń kà kí là ń kà yẹ́sì kàrúnà wọ́n á ríra wọn wọ́n á jọra wọn lójú wọ́n á máa wá fi yẹ̀yẹ́ àwọn ẹni ọlọ́mọ ọba fi hàn wọ́n máa wá fi hàn wípé nígbà wọ́n ń wọn ní múmi nínà láwọn àfáà náà kí lẹ́rìí wọn tí wọ́n gbé ṣe láwùjọ kí ni mọ́sálásí wọn tí wọ́n ń wí náà gan kí lè bá ń bẹ̀. ọ̀rọ̀ àlùfàṣá ọ̀rọ̀ àìkẹ̀sí ọlọ́wọ̀n ọba kún òun lẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn lọ́lọ́wọ̀n ọba fi ní zuyina lilladhina kafaru lahayatu dunya àwọn kèfèrí àti ìṣàyè ló sọ fún wọn ọlá tá a gbé fún wọn ń bẹ́ẹ̀ wọ́n ti rí wípé òun ní gbogbo nǹkan ipò tí wọ́n ń bẹ́ mẹ́ wọ́n ti rí pé òun ló ní ní àà ọ̀yẹ́sìkáwó námínà làdínà àmọ́nú àwọn múmìnì tí wọ́n ń sin lọ́wọ́ ọba tí ọlọ́wọ́ ọba wá ṣàwọn àdánwò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún wọn mọ̀ wá fi wọ́n ṣe èrè àdánwò ni wọn mọ̀ wípé ìlówó lọ́wọ́ kì í ṣe tìfẹ́ ọlọ́run sí ọ àdánwò ni àìlówó lọ́wọ́ kìí ṣe pé tìbínú ọlọ́run ọba sí ọ àdánwò ni ọlọ́run ọba ní walladhina taqaw fawqahum yawmal qiyamah ọlọ́run ọba lọ́ba sọ̀rọ̀ sọ̀rọ̀ ọba tó lọ́rọ̀ tó ní ọ̀rọ̀ tó sì máa ní wa wọ́n a máa fa àwọn múmi ní ṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n gbà fáwọn ọmọ wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba wa sọ wípé wáhùn mú fáwọn káhùn ìyá òun màlẹ̀ kíyámá lérí wípé àwọn kèfèrí wọ́n wúra wọn wípé àwọn làwọn ga ju àwọn múmi làwọn làwọn lọ́lá làwọn nípò àwọn níyì ju àwọn múmi lọ ní ayé ní ọlọ́run ọba ò fẹ́ wá sọ fún ọ̀tà ara lẹ́ẹ̀kan náà wípé àwọn múmi ní tẹ́wọ́ àwọn náà ni wọ́n ga ju yín lọ lálẹ́ ọlọ́run bá wá mú ròyìn kan nínú òyìn táwọn mú mi ní ó fi ga láyé ń já sí wípé bó bá ní ìmánì tí bẹ̀rẹ̀ ọlọ́run bá ò bá jókòó pẹ̀lú ìmánì rẹ a ó fọkùn ní ìmọ̀ wájú ọlọ́run bó bá fọkùn ní ìmọ̀ fún wájú ọlọ́run tó gbọ́ kí ni wàlẹ́dínà tẹ́kọ̀ àwọn òní wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn múmi ní àmọ́ wọn kan nínú múmi ní ipò wọn tún ga láàrin wọn tó já sí wípé kò sí bí kẹfẹ́rí ṣe lè ṣe tí ó tó wọn bó bá túbá nìkan ni bó bá tó túbá tán kó tó dépò àwọn eléyìí ni yóò tún ṣiṣẹ́ àwọn tá ni wàlẹ́dínà tẹ́kọ̀ àwọn tí ń bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ni ló sì jí ló ṣọ̀wọ́ lásìkò wa yìí àsìkò táwa ń bá lọ yìí ìbẹ̀rù ọlọ́run wa ó ṣọ̀wọ́ ó ṣọ̀wọ́ lóyìn tó pọ̀ èyí ọlọ́run wá sí wa ń pè sákìyèsí rẹ̀ nínú àyà yìí bẹ́ẹ̀ ní ìmánì ẹ gbìyànjú kígbe ọlọ́run bá wa pẹ̀lú ìmánì yìí kùránì sì ti yàn. Uh, nígbàtí ọlọ́run wá ń sọ fún wa pé nínú àyà títí ní wàlákin kúrú aslamna walamma yadkhulu al-imanu fi qulubikum qalatil arabu amanna qalatil arabu amanna qul lam tu'minu wàlákin kúrú aslamna walamma yadkhulu al-imanu fi qulubikum àwọn lábà ọkọ̀ tí wọ́n ti tẹ̀ gbà sílámù wọn gbà àwọn náà délẹ̀ kan náà wọ́n ní àmọ́ náà àwa ti di múmi ní àà ẹ sọ pé ẹ di mùsùlùmí náà títí tẹ́ wàá ṣiṣẹ́ tí mẹ́nu òfin wa kó sí ilé mi iṣẹ́ tẹ́ sì ṣe tákùwà ní ó gbé ní ó gbé má ní wá jókòó sínú ẹ̀mí yín lọ́lọ́wọ́ bá fi ń fi hàn wá nínú àyà yìí wípé wà lálínà takọ́ o fáwọn kọ́ ohun ìyá òun máa lè kíyàmá ẹ wa wí fún wọn dáadáa ẹ oyé wọn wípé àwọn tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ nílé ayé wọ̀nyí tí wọ́n rò pé wọ́n jẹ́ nǹkankan tí wọ́n rò pé wọ́n nípò kankan tó bá dàrí kìyàmá ọ̀nà wọn yóò jì sí yín dáadáa ọ̀nà tí wọ́n mọ ti àyè tẹ́ wà pẹ̀lú àyè táwọn ti wà àkọ́kọ́ náà èrò àdìjẹ́ náà làwọn eléyìí ti wọn ẹ̀yin kèfèrí èrò náà ní fàwọ̀kíyà ọ̀tẹ̀ ẹ̀sí ń mì mùkọ́rọ́ náà ò tiẹ̀ sí dípò pé táwa sọ pé wọ́n ń bẹ lókè wọn rárá o kèfèrí ti wàlú náà àmọ́ ló lo fọ́ọ̀kù níbi tẹ̀sírìfù ni lọ́la rí wíwò tọmọ èèyàn mú nǹkan síra wọn ní ìláyé ni tí ò bá débẹ̀ kò sí àfiwé mọ́ láàrin múmi ní lálùkìyàmọ̀ àti kèfèrí nítorí kèfèrí ń tiẹ̀ tààrànú náà ni ní ayé yìí nìkan ní ó mọ owó rẹ̀ sára múmi ní wípé aago ló wà sí mi ibo ló ti dé ọlọ́wọ́n bá ní wallahu yarzuqu man yasha'u bighayri hisab àrísìkí ọlọ́wọ́n tí ọlọ́run ọba máa ń ṣe fáwọn ẹni bá fẹ́ ìṣirò sí mẹ́ tọ́lọ̀ wọ́n wá ṣe tán ti gbọ́ láìdé ó fẹ́ gbé fún múmi níláyé kò ní sí ìṣirò mẹ́ ìjà sí pé gbogbo táwọn kèfèrí ń kó káàkiri ni kí wọ́n mọ̀ wípé kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀fì gbígbà kọ́ńtà kọ́ńtà kọ́ńtà kọ́ńtà gbogbo ìgbà ni wọ́n máa ṣe lọ́la wípé orin wọn yìí ṣe tọ̀dọ̀ ọlọ́run ọgbọ́n ayé ni wọ́n fi kó o jọ tó bá sì yá fọ́lọ́wọ́n ọba nígbà díẹ̀ ká ní gbogbo ó sì tán yóò sì parẹ́ ẹ mọ wà péjúwe lọ tààràtààrà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan láyé ǹjẹ́ nígbà báyìí á fi mọ bẹ́ẹ̀ nínú tẹ̀sí wà tòní á tún máa pàdé lọ́jọ́ rẹ ọjọ́ àlàáfíà tí ń mọ̀ láti máa tẹ̀síwájú nínú tẹ̀sí ìwà yìí kọ́lọ́n kọjọ fẹ́mi àtẹ̀yìn lágbọ̀ọ́yé ìtìra ọlọ́run kó ṣe wá tí yóò mọ̀ ọlọ́run tí ó máa ké tí ó sì gbọ́yé gbogbo àǹfààní tí wàá ń bẹ ń bẹ kọlọ́n já jẹ ń bẹ káwọn ọmọ wọn jẹ ń bẹ káwọn ẹbí wọn jẹ ń bẹ kí máa lẹ rẹ kó gbalé wa kó gbọ kan wa kó gbọ náà wa kó gba gbogbo àyíkáyì tí a bá ń dé ọlá àti tóbi ìran Ọlọ́run subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah wa bihamdihi nashallah ilaha illa ant nastaghfiruka wa natubu. الله أكبر الله أكبر الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم